Ẹ sí orí ilé ẹ̀kọ́ TV Stage 2. On this channel, we learn about our Yoruba culture and language. Please subscribe. Thank you, Eshe. Today, we are going to continue with our houses and the rooms in our houses. Hello, my name is Gaye, and today I'm going to continue to show you around my house. Come with me. Before we start our sessions, we like to have a bit of a chill out session with dance. A máa ń fẹ́ràn láti bẹ̀rẹ̀ pẹ̀lú jó díẹ̀ ká tó bẹ̀rẹ̀ session wa. Ẹ gbádùn o. I hope you really, really enjoyed that session. Now to today's lesson. Still on our house, we, we've learnt about Ibi Joko, the sitting room, Yara, our bedroom, Balue, the bathroom, Ibi Dana is what we're going to do today. That's the kitchen, Ibi Dana, and Enkule, our garden. Ibi Dana that's my kitchen. Ibidana. My kitchen. Ibidana. My kitchen. In my kitchen, we eat. We cook together. We cook together. One seonje se cook. Se cook. One seonje. We cook food together. We cut. We cut things. We chop carrots. We cut carrots. One gay carrot one gay carrot. We eat. I eat in my kitchen. I eat. Ó jam, Ó jam. And I also do the dishes. I wash the dishes. I wash the dishes. One for a bo. for Wash. a bo. Plate. So, in my kitchen, a man ń se oúnjẹ, a man ń se oúnjẹ, a man ń gé a man ń gé a man ń a man ń a dẹ̀ sì máa ń fọ a dẹ̀ sì máa ń fọ abọ́. Sè, means to cook. Se, wọ́n ń se oúnjẹ, they are cooking food. Ge, ge, ge means to cut something. Ge, ge means to cut. Jeun, jeun, jeun means to eat. Jeun, on jeun, he's eating something. Jeun. And then four, we learned this yesterday. Four, four is to wash. Four is to wash. Let's do that again. Say say is to cook. Say. Ge, ge, ge is to cut. Ge is to cut. Jẹun, jẹun is to eat. Jẹun, ó yá jẹ́ ká lọ jẹun o, let's go and eat. Jẹun is to eat. Fọ̀, fọ̀ is to wash. Fọ̀ is to wash. Now, what are the things you find in your kitchen? Can you mention a couple of things that you have in your kitchen? We are going to mention a couple of things in Yoruba. Tanini ibi danowa. Shibi. Shibi is a spoon. Shibi. Abo. Abo is a plate. Abo. Ase. Ase is a sieve. Ase, a sieve in your garden. Geyi is going to show you what is in her garden. Kilowa lenkuleyi. Can you spot it? Any, any. That's a picnic mat. Any, any. A picnic mat. Iyepe. Sand. Sand to build sand castles. Iyepe. Ileita. A shed. A shed. Ileita. A shed. Irugbin These are seeds, seeds you use for planting. Irúgbìn, Ijoko, that's a chair. Ijoko, a garden chair. Oko, oko, oho, oko. ọkọ́. an outside brush. Ìgbálẹ̀, ìgbálẹ̀. Koriko, koriko. She has some grass outside. Koriko nǹkan ìṣeré something to play with nǹkan ìṣeré something to play with nǹkan ìṣeré let's do that one more time ẹní ẹní a picnic mat ẹní iyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ sand iyẹ̀pẹ̀ ilé ìta shed ilé ìta ìrùgbìn ìrùgbìn seed ìrùgbìn ìjókòó ìjókòó ọkọ́ ọkọ́ ìgbálẹ̀ ìgbálẹ̀ koríko koríko nǹkan ìṣeré nǹkan ìṣeré well done! Eku Ekushena, well done. So far, so good. Our song for today is this. Ọmọ òwe yìí pẹ́ dàgbà, ọmọ òwe yìí pẹ́ dàgbà, kékeré jòjò ló máa jẹ́ tèmi ọmọ òwe yìí pẹ́ dàgbà kékeré jòjò ló máa jẹ́ tèmi ọmọ òwe yìí pẹ́ dàgbà ọmọ òwe yìí pẹ́ dàgbà ọmọ òwe yìí pẹ́ dàgbà kékeré jòjò ló máa jẹ́ tèmi ọmọ òwe yìí pẹ́ dàgbà kékeré jòjò ló máa jẹ́ tèmi ọmọ òwe yìí pẹ́ dàgbà Well done, Ekusha Yomo Dada. Good job. For today is Bí ẹṣin bá dání gúnlẹ̀, àátúngùn ni. Bí ẹṣin bá dání gúnlẹ̀, àátúngùn It means if we fall off a horse, what to do is to reclimb it. If we fall off a horse, what to do is to reclimb it. The meaning of that is do not give up if you don't get things right the first time. Keep trying and you will get it. Do not give up. If you don't get things right the first time, keep trying and you will get it. Good job. Now it's time for our alphabet song. Ó yẹ jẹ́ akọrin you. A B D A e, F E G B E H G K L M N O O P R C S T U Wí yí àbìdí èéfígì gbìn ìjì kìlìmì ní ó ọ̀pìrìsì ṣítìù wí yí. Ah! Nísìnyí mo ti mọ ábídí mi. Óyá wá kọrin pẹ̀lú mi. Mo ní nísìnyí mo ti mọ ábídí dí mi ó yá wá kọrin pẹ̀lú mi <laughs> ẹ ṣe dáadáa yan ọmọ dáadáa. Now the two alphabets tá a máa wò lénìí ni gún gún gún that's a soldier jagun jagun jagun jagun jagunda a thief jagunda a thief. jiggy glasses, jiggy glasses. Let's do that one more time. Jagun, jagun, a soldier. Jagun, jagun. Jagunda, a thief. Jagunda, a thief. Jiggy, jiggy glasses, jiggy. And the other one is key, key, key for coin, con, con, con. Con con sponge kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ keys kọ́kọ́rọ́ kẹ̀kẹ́ bicycle kẹ̀kẹ́ kẹ̀kẹ́ bicycle Con con con con sponge con con sponge kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ keys kọ́kọ́rọ́.

óyá wá kọrin pẹ̀lú mi mo ní nísìnyí mo ti mọ a b d mi óyá wá kọrin pẹ̀lú mi well done ẹ kú iṣẹ́ yẹn ọmọ dáadáa well done ó yẹ ẹ jẹ́ apàtẹ́wọ́ o ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ó yá o ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá. Good job! Now we're going to do a quick recap on what we have learned today. Oya o. So ibi joko sitting room, bedroom yàrá, balùwẹ̀ bathroom, ibi dana kitchen, ẹ̀ǹkùlé ẹ̀ǹkùlé is the garden. In the kitchen, a máa ń jẹ a máa ń se oúnjẹ a máa ń se oúnjẹ we cook a máa ń gé kárọ̀tì we cut carrot or we cut things a máa ń gé carrot a dẹ̀ máa ń jẹun we eat a máa ń jẹun a dẹ̀ máa ń fọ abọ́ we wash our plate a máa ń fọ abọ́. Sè means to cook sè means to cook gé means to cut gé means to cut. Jeun means to eat. Jeun means to eat. And fọ̀ means to wash. Fọ̀ means to wash. A ní ṣíbí nínú ibi ìdáná wa. Ṣíbí, abọ́, asẹ́, ọ̀bẹ, tábìlì oúnjẹ, tábìlì oúnjẹ, tábìlì oúnjẹ, fíríìjì, fíríìjì, ìkòkò, ìkòkò ìfe ìfe ní ẹ̀ǹkùlé wa kí la máa ń ṣe lẹ́ǹkùlé o a máa ń sáré bí ọkùnrin yẹn ṣe máa ń sáré a máa ń sáré bí ọkùnrin yẹn ṣe máa ń sáré a máa ń gbin nǹkan a máa ń gbin nǹkan ṣẹ́rí tí bí ọkùnrin yẹn ṣe máa ń gbin nǹkan a máa ń gbin nǹkan a dẹ̀ máa ń gbá bọ́ọ̀lù a máa ń gbá bọ́ọ̀lù bí obìnrin yẹn bó ṣe ń gbá bọ́ọ̀lù a máa ń gbá bọ́ọ̀lù a dẹ̀ máa ń ṣeré níta àwọn ọmọ yẹn ń ṣeré níta a máa ń ṣeré níta Sare means to run. Sare means to run. Gbìn means to plant. Gbìn means to plant. Gbá means to kick. Gbá means to kick. Ṣeré ṣeré means to play. Ṣeré means to. Àwọn nǹkan tá a dẹ̀ máa ń rí ní ẹ̀ǹkùlé wa ni ẹní. If you wanna have a picnic, you can put a mat on the floor. Ẹní. Iyẹ̀pẹ̀. Iyẹ̀pẹ̀ for your sandpit. Iyẹ̀pẹ̀ ilé ìta that's your shed ilé ìta ìrùgbìn ìrùgbìn that's your seed ìrùgbìn ìjókòó ìjókòó ìjókòó bí tá a máa ń jókòó sí nìyẹn ọkọ́ ọkọ́ nǹkan tá a máa fi ń gbilẹ̀ nìyẹn ọkọ́ ìgbálẹ̀ ìgbálẹ̀ tá fi ń gbálẹ̀ ìgbálẹ̀ koríko koríko is the grass that we sit on koríko àti nǹkan fi ń ṣeré anything that we can play with nǹkan ìṣeré nǹkan ìṣeré orin tá a dẹ̀ kọ́ lẹ́ni ni ọmọ òwe yìí pẹ́ dàgbà ọmọ òwe yìí pẹ́ dàgbà kékeré jòló ló máa jẹ́ tèmi ọmọ òwe yìí pẹ́ dàgbà kékeré jòló ló máa jẹ́ tèmi ọmọ òwe yìí pẹ́ dàgbà. section Our proverbs for today is bí bá dání gúnlẹ̀ àá tún Bí bá dání gúnlẹ̀ àá It means if we fall off a horse, what to do is to reclimb it. If we fall off a horse, what to do is to reclimb it. The meaning of that is do not give up if you don't get things right the first time. Keep trying and you will get it. Do not give up. If you don't get things right the first time, keep trying and you will get it. ní alphabet wa a kọ́ bó ṣe ń sọ jí jí jagunjagun jagunda jígí jagunjagun jagunda jígí kọ̀ǹkọ̀ǹ kọ̀ǹkọ̀ǹ kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ó yẹ ẹ jẹ́ akọrin wa o abịdịeefịgị gbịịhịjịkịlịmị nịọọkpịrịsị ṣítíúwìyí nísìn tá a e ti mọ a bí dí wa ó yá wá kọrin pẹ̀lú mi ẹ kú iṣẹ́ o ẹ̀yin ọmọ dáadáa ẹ kú iṣẹ́ o ẹ jẹ́ á pàtẹ́wọ́ o ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wàá ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wàá. Ẹ kú iṣẹ́ yẹn ọmọ dáadáa. Well done. Please leave your comment and do not forget to subscribe. Ó dàbọ̀ o.